لا تحل لي يحرم من الرضاع ما يحرم من النسب وهي بنة أخي من الوضاعة طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أبدا فضل وبارك

أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ليس من رجل ادعى لغير أبيه وهو يعلمه إلا كفر ومن ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار ومن دعا رجلا بالكفر أو قال يا عدو الله وليس كذلك إلا حار حديث أبي ذر رضي الله تعالى عنه أيتي ọ̀pọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ àdìdájọ́ sẹ̀ríà sínú léyìí tí o pé bí a bá tú fúnra wa nísìnyí wọn kálukú wa náà ó rí ibi tí ẹnì kọ̀ọ̀kan bá ti ń gbìn sínú ìwà àwọn ẹ̀kọ́ àbí ìwà àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀rá kọ̀ọ̀kan tí abudari ló ń gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run anábọ̀ muhammad sallallahu alaihi wí kọ́lá anábì ní ilé ìsàmì rọ́jò lè lè dáa lè báyìí àbíyí wàhúwà yà àdámuhu ìlà kàfà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni kò sí ẹni náà ní rọ́júlé ń bí kò túmọ̀ ọkùnrin o ìtumọ̀ rọ́júlé ní àyè ni pé ẹnikẹ́ni èèyàn kéèyàn kò bá àjọkùnrin kò bá àjẹ́ obìnrin idda'a li ghairi abihi tí ń pera rẹ̀ mọ́ ẹni tí èsì pòun ló bí ìyẹn ni pé ń pera rẹ̀ mọ́ bàbá mi wàhùwà yẹn alámòwò ó sì mọ bàbá tó bí òun kìí ṣe pọ́ dàrú pé a ọmọ ni wàhùwà yẹn alámòwò ìlà bàbá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni irú ẹni bẹ́ẹ̀ wo ó sì àìmoore lẹ́yìn kófòrò ọ̀húnà ìtumọ̀ kófòrò ní irú lílo báyìí òtún máa pé kèfèrí tí è ṣe mùsùlùmí má gẹ́gẹ́ bá a ti máa kà pé alukófòrò lédè lárúbáwá òun ni kéèyàn ó ṣe àìmoore nínú èyí tó wá kọ́mọ́dúnú lílò òun ni kúfúrú pọ́sà ìmoore sọ́lọ́run ìyẹn ni pé kìí ṣe mùsùlùmí má àmọ́ àwọn nǹkan mi ń bẹ tó pé ní gẹ́gẹ́ bí ẹ̀rí yòókù ẹ̀rí ṣẹ̀rí àtọ́pọ̀ ọjà mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ò lòdì sí kéèyàn jẹ́ mùsùlùmí torí irú bẹ́ẹ̀ làwọn afa fi tú àdídì pé ìlà káfáró àìkófòrò nẹ́ẹ̀mà àìkófòrò nẹ́ẹ̀mà. àwa rí nínú àwọn onímọ̀ aládìífi àwọn afa súnà táwọn ní gbogbo bí alẹ́bí sọ̀rọ̀ sọ́nà bá ti ní ìlà káfárá kẹfẹ́rí ńláńlá náà nù pé ẹni náà ó di kẹfẹ́rí tó kú òní kíni tó kú òní mùsùlùmí àmọ́ táwọn wá wí ni pé ẹni yìí gbọ́dọ̀ jẹ́ mustahilan lè bá àgbà mustahilan lè dáadéka ẹni tí ń torí rírí pé òun lẹ́kọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ ọ̀nà méjì ni gábádé yẹn wù àti èsè wa mùsùlùmí ẹ mọ ó wù láì ọmọ pé ìwà tó ń wù yìí ọlọ́wọ́ ọ̀fẹ́ mùsùlùmí èsè àbíkẹ́yìn ó kó tún wá máa lẹ́gà láìsẹ̀ pé tá à ń sọ fún yín pé ọ̀dà lápẹjú yìí nísìnyí gbogbo èèyàn pé mùsùlùmí yẹn ti lè wọ ọmọ akọ́dà kọ́ gba ìsìláàmù lọ́sẹ̀ kan sẹ́yìn ọmọdé mọ̀ pé ìsìláàmù ọ̀fẹ́ ọtí mú mu kéèyàn wá pé àìlájú ti ń dààmú yín múlẹ̀ ti gbọ́ pé tá ń sọ fún yín kọ́ tí ọ̀dà ìsìlá yẹsà ìlú ṣòbàkàmù èyí ń ń àlùkò ránì ní ọrùn ìwé ẹni bẹ́ẹ̀ ọkùnrin òbí kèfèrí torí náà ọ̀nà méjèèjì làwọn àlùfáà túmọ̀ ilá kàfàrà àti kúfúrú nẹ́ẹ̀mà ni àti kúfúrú mọ́kúrídún àlèmẹ́là kò séyìí tí ọ̀dà fún mùsùlùmí bẹ́ẹ̀ ìmà ìmúre sọlọ́m ní kéke àbá ìmúre ọlọ́m tó tiẹ̀ wá kọjá àlà tẹ́yìn òfin ní jẹ́ mùsùlùmí mọ́ àmọ́ tá a fẹ́ fàyọ́ bí eléyìí ni pé àtìtúmọ̀ kéne àtìtúmọ̀ kéjì méjèèjì ń tọ́ka lórí pé èèwọ̀ kan ní tí ànábì dàpọ̀ ẹ̀yìn òní ò sí èméjì mẹ́ pé bọ́yá bọ́yá kò sí bọ́yá ń bìyàn kí ni nǹkan náà tó jẹ́ èèwọ̀ òun ni kéèyàn máa lẹ́ra rẹ̀ mọ́ bàbá mi yàtọ̀ fún bàbá tó bí dáwọ́ ojú òun kékeré wọ́n wúwa yàn álámù wò fífi wo àdéhìí ń bì ní pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọ̀ ìdá sẹ̀ríà ni olùwò ní bí ìyàjẹ̀ èèyàn lórí àìmọ̀ kan ọlọ́run ìsọba alábòsí òun ni kọ́ ìlú wa lọ àdídì pé wà wúwá ìyá aláàmòwò yìí sì ta ìmọ̀ torí pé kámú àpèjúwe ti àìmọ̀ táàmì yọ ayé rẹ̀ kalẹ̀ yìí ìyá mi ọmọ ẹni tó ń bímọ fún àmúti mọ́ ẹlòmíì lọ́rùn ǹjẹ́ ọmọ yìí lọ́nà kan tó lè bí mọ̀ kò sí ìyá lọ́mọ pé bóyá ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ kan àbí bákan ó sì wá gbé ọmọ yìí ọ̀tọ̀ lẹ́ni tó ní ọ̀tọ̀ lẹ́ni tí ó ní ó ní irú ọmọ yìí gbogbo ọjọ́ tó bá ti gbẹ́jú pé ta bàbá rẹ ta ní ọ̀dà bọ́ ẹ́ ẹni tí ìyá rẹ̀ gbé fún yìí náà ní tí èkó kọ bàbá yìí náà ní ní ọmọ jẹ ìjọ òun kó sínú àdìyí yìí là ànábì ni wà wúwá yà á dáàmú ẹni náà má nínú àwọn wà wúwá yà á dáàmú owó tó yọ ọ lẹ láwùjọ tí wàá ní ìlàkejúwe àwọn àṣà kan bẹ àti máa ń kìlọ̀ fún wa gbogbo ìgbà ìsìláàmù ò dé gbogbo àṣà àmásà tó bá ti kọlu ìsìláàmù kásà náà jòkó ní abájẹ́ mùsùlùmí tààrà nínú àṣà wa ilẹ̀ yorùbá irú eléyìí tí mo mú alápèjúwe yìí bóyá ẹnìkan fẹ́ ọkọ kan wọ́n wá já táwọn rí lápèjúwe láwùjọ wọ́n wá gbé ọmọ kékeré kan kúrò lọ́dọ̀ rẹ̀ ọmọ tí ò tí ì àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ kú ó sì ti bí ọmọ kékeré kan fún un ẹlẹ́kùn káwọn ìyàwó farabalẹ̀ gbọ́ torí pé ọmọ àmọ́ kírun tí ọmọ gbà wẹ̀ tí ọmọ sàṣàlá tuntun ogun ẹ̀ wá ní pé wà ní jẹ́nà àwọn kẹ́kẹ́ kù fún ní èèyàn fún ọ̀rọ̀ àyàn lẹ́sẹ̀ irú ẹ̀ ní o tọ́pọ̀lọpọ̀ eléyìí ń ṣẹlẹ̀ bàbá ọmọdé yìí ti kú lọ́mọ ọwọ́ tó wọn ọ̀mọ̀ kan ìyá wa lọ lọkọ mi tún wá ń bí àwọn ọmọ mi àwọn wàá wo lérò tarẹ ní ti Yorùbá ya ọmọ yìí ọmọ mọ banújẹ́ bàbá pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá àwọn àtàwọn àbúrò rẹ̀ torí náà yóò ti wá bẹ ọkọ rẹ̀ kọ́dọ̀ lè lọ rán gbogbo lé sí ọkọ yìí pé ẹ̀dàkùn ẹ̀ má pin yà láàrin àwọn ọmọ yìí o ẹ̀dàkùn ọ̀fọ́ lọ́nbẹ̀ẹ́ yọ lọ́wọ́ ní bàtà yọ sá wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà yọ wà gba yọ wọn bá rẹ́gísítà ọmọ yìí lè rí ọkọ rẹ̀ náà yọ wọn bá ṣe gbogbo rẹ̀ ọmọ yìí ò lẹ́sẹ̀ o wà wúwá ìyá àdàbò ẹ̀yin lẹ́nu ẹsẹ̀ yìí o torí ẹ̀ làdàbò àkọ́kọ́ sọ̀rọ̀ lókùnfà yìí rẹ̀ lẹ́dà ẹ̀ òfin ọlọ́run ni wípé ẹjẹ́ ká mọ bàbá ọmọ ọlọ́run ló bẹ́ẹ̀ gbogbo bó tilẹ̀ kọjẹ́ ẹjẹ́ àmọ̀ pé àlámọ̀ yín ló bí làmọ̀ yín lamɛyin gbọ́dọ̀ lamɛyin lamɛyin tọ́jú lamɛyin onílada púpọ̀ àmọ́ ìjọba bi di pé ẹkó kó bàbá rẹ̀ rẹ̀ kọ́mọ ẹjọ́ kọ ẹlòmíì à islam ọ̀paraba o òun lẹ́ fi ri pé kọ́dà bí ọlọ́run ti gbé kalẹ̀ lórí àlẹ́bùa muhammed sallallahu alayhi wa sallam gan-an lọ́lọ́run ti kò pè yí lálẹ́ zayidu ta ka ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn kó bí usama àbí ṣe rántí kí ni wọ́n pe zayidu tẹ́lẹ̀ ń gbòòrò maka zayidu ibnu muhammad o kọ́ni zayidu tó dàgbà gbajúmọ̀nù ipe zayidu ọmọ muhammad ìyẹn wọn ọmọ anabi sallallahu alaihi sallallahu alaihi wasallam àmọ́ anabi kọ́lọ́bì olúwa wa sọ kalẹ̀ nínú ayé alukóhánì kẹrin ìmùgá àkòrí bẹ́ẹ̀ zayidu ọmọ bàbá tóbi kọ́mọ máa jẹ kẹmẹ zayidu ibn muhammad èyí wọn pé ẹ wà á rí tan zayidu tá a sọ yìí ọdín kankan kò ń lọ súnmọ́ tó súnmọ́ anabi sọ̀rọ̀ sọ́dà kọ́nà òfin gbajúmọ̀ pé hibbu rasul ọmọ rẹ̀ náà tó ọdún bíi máa anabi tó sọ̀rọ̀ náà di ààyò rẹ̀ wọ́n máa pe ọmọ zayidu sáámẹ́ ní hibbu rasul ibn hibbu rasul sọ̀rọ̀ tó wà ní ìwòsàn èyí wọn ò ní o mọ̀ sí dáadáa kò ní o mọ̀ sàánú ọmọ àmọ́ tọ́lọ́run bá ti ní kọ̀sọ́nà ń bẹ́ẹ̀ Islam ọ̀yàn débẹ̀ pé kọ̀sọ́nà ń bẹ́ẹ̀ náà ni ẹ̀yà ní ìlú tiwáyà yìí ta ilẹ̀ Yorùbá àyọ̀dà bí ìgbà tá à ń bọ́mọ yìí ló jẹ́ ni yọ̀dà bí ìgbà tá à ń pín ni àwọn làwọn ọ̀rọ̀ wa wí yìí wọn aláyà alámùmọ̀ nìkan náà kọ́ olúwa lóun lòun dá yín òun sì mọ̀ yín ju ara yín lọ aláyà alámùmọ̀ nìkan náà kọ́ wọ̀ wọ̀ nígbà fún ifo àtàbí ẹ̀dàkùn bí ọ̀rọ̀ yìí mo ti fúyẹ́ tó yìí kó wú o lọ́pọ̀lọpọ̀ ní mo bẹ́ẹ̀ sí ìdílé láàmì wúwú àwọn nǹkan báyìí ẹ̀dàkùn gbogbo omi téèyàn bá ti lè ṣàtúnṣe rẹ̀ kọlọ̀ tọ̀sí kò wúrú kọ̀ láì rárá zayidu ti dàgbà kí wọ́n tó wúlé zayidu bin muhammad kọ zayidu ibn harida gbogbo àwọn náà bá ti lẹ́tọ̀ àti ṣèyí wọn ájò rí àwọn èèyàn kí àyà ń bẹ nínú Al-Qur'an pẹ̀lú sọ́ọ̀tù Ahzab kọ́ àbí chapter thirty three Al-Qur'an pẹ̀lú ìgbẹ́ yóò sí kò translation náà sí fún wọn pé òfin ọlọ́run ni o wí nù Kùránì ànábì náà tún wí nù àbí kí ló tún wá kú nípa báyìí eh, ọlọ́wọ́ yóò ṣe ọlọ́run fún wa o eh, mo fi ní àwọn ìṣàkéèké kí ni lẹ́yìn òní mà tí wọ́n máa pọ́nyà lẹ́sẹ̀ pé orí kò léwu ọmọ àtúntò owó wàhálà lọ́mọdé ọkọ̀ owó ṣiṣẹ́ òbí ẹsẹ̀ rẹ̀ dànù nílé ọ̀nà yẹn ní kankan ẹ̀ ọ̀rọ̀ tó máa ṣàṣe àmàlà wa bẹ́ẹ̀ àmọ́ ká tó mi wà wúwá yàrá dàbò ẹni tí wọn bá jẹ́ ọmọ tó ń di lọ báńkì ẹ̀ wí lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ o tọ́ ànábi wa dàrẹ́tì àdìdì sọ́dọ̀ ọmọ gan ẹni òun náà bá wa ti gbẹ́jú torí èèyàn sọ fún wọn náà lọ yí bẹ́ẹ̀ nìkan ọ̀bọ yìí dá ẹ̀dá kan. النبي صلى الله عليه وسلم ليس برجل ادعى لغير أبيه وهو يعلمه إلا كفر ìyọ̀ fẹ́ kó sínú ìdìdàdà ọ̀rọ̀ kúfú ìmọ̀ kúfú nẹ́ẹ̀mà ni àbí kúfú akébáwò ọ̀sẹ̀ ìtọ́rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ẹsẹ̀ ní méjèèjì lẹ́yìn tó kéré jù nípa báyìí ọlọ́kọ́ mẹ́sà ṣe àmàlà wa rẹ̀ tó jẹ́ kí a lè gbọ́ ká sì lè gbàgbẹ́ ẹ̀rí gbogbo ṣáájú wa ilẹ̀ yorùbá wa kankan tọ́ àṣà bá ti máa ń wí ètò bá ti forí sọ tọ́lọ́dún ọ̀fẹ́ nǹkan ọgbọ́kàn ní ma ọ̀rọ̀ ọlọ́run lá gbé kalẹ̀ táwa gbé àṣà lórí àbí ká sì ju àṣà lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ṣe kíni ọ̀rọ̀ tọ́lọ́run fẹsẹ̀ rinlẹ̀ òkú bí yàrá jẹ́ mùsùlùmí òdodo ìdí ó ṣe ni pé àṣà máa gbélé ìsìláàmù ọ̀rọ̀ tó náà òun ló kó ṣe jẹ́mi òun ló kó gbé kí ọlọ́mọ sàṣẹ ọ̀rọ̀ nínú ọ̀kan abẹ́ ká tó kó láàrin àwọn ìbéèrè ní o ti wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nísìn lágbèjúwe ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí bí ẹnìkan bá ti ló kọ́ mẹ́ẹ̀ kẹ́nìkan bá ti ṣe kínní bóun bá ti ló kọ́ wọ́n gbàgbé àwọn tó ṣáájú rẹ̀ òun náà sì pa àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ó kọ́ rẹ̀ gbogbo àwọn àtọ́mẹ́ẹ̀gbọ́n àtọ́mọ́àbúrò àti ìgbàkọ̀kọ̀ rẹ̀ wọ́n mọ ẹ̀yẹ yóò láti gbọ́ ìkọ̀dá kò sí kíni ọ̀dà kọ́dà bí ọ̀dà fún bàbá rẹ̀ ni wọ́n mọ̀ kó ní òbí lọ́gbẹ́jẹ́ mo ti wí ẹni ọba da fún ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ilé òun ìgbà ìpẹ́ nìkan tí kò ní ṣe kan kọ́dà pé kó ń lọ́ dàgbà jù ní máa lo ọkọ̀ ti Islam kọ́ wa pé èyí wọ̀nyí criteria láti gbé ní òun èyí bàbá yẹn parẹ́ arantọ fara pẹ́ òun náà làṣà làṣà ìpè obìnrin bá ti lọ́kọ òjò kọ bàbá rẹ̀ máa kó ọkọ rẹ̀ àṣà mùsùlùmí kọ́ bẹ́ẹ̀ bá ń ka nọ́ọ̀tàn àwọn ìyá ńlá wa ìyàwó àdẹ́gbà èyí wọn pé ńgbà wọn ti wá lọ yọ ọkọ kí ó kọ tàwọn bàbá wọn parẹ ẹdàkùn ẹdá fi sí o ẹ sì rí i pé ara ọjọ́ olùkẹ́kẹ́ tí mo wúlò náà mo máa lẹ́bi adama kan máa ń tara wa ni ẹ máa wọ àwọn tí bàbá wọn bá ti ló kọ kọ́ wa lọ yọ ọkọ yọ yà jọ ìròyìn ọkọ méjì nìyẹn yẹ bá ti rí iphone láàrin ọkọ méjì kan torí pé ọ̀fẹ́ ti bàbá gidi wo lẹ àmọ́ bàbá kan tẹ́nì kan ọmọ aládùúgbò bèbè wọn mọ bèbè wọn mọ lórílẹ̀-èdè ní pẹ́ kó kọ ló tó torí bàbá bá ń tanra wa ká mọ́ èyí wọ́n bá yẹ pé àṣà náà la gbà kan lílẹ̀ nìkan yẹ kẹ́nì kan tó máa rántí kó kọ bàbá tó ń kọ́ hàn kí kọ́ má lọ ìṣẹ̀rí àwa ní àti bàbá tó máa tó tí ó hàn fẹ́ tọ́ lọ́nà ní ìyá mi ní ó bí ọ nípa báyìí èyí tó tún gbọ́ èyí wọn ò sì ó lè má la yìí òun ni pé lápèjúwe èèyàn ń jẹ́ ọkọ bàbá oti bàbá ń jẹ́ ọkọ bàbá tiẹ̀ nígbà tí o ti wá lọ léèwé wọ́n ti kọ́ kalẹ̀ pé kí ni sọ́ọ̀nìmù rẹ kí ni sọ́ọ̀nìmù rẹ o ti wá pé Abdullahi àbí táwọn ọmọ náà tún fẹ́ máa lọ ilé ìwé ẹ̀rí pé ikọ́ kọ́mọ̀dù náà ni pé sọ́ni mo ti bàbá rẹ̀ mo náà làwọn ọmọ máa lò lápèjúwe òun jẹ́ Ibrahim Lukman hmm? lápèjúwe ni o Lukman ni sọ́ni mu rẹ̀ ọwọ́ bí ọmọ kan òun jẹ́ àbọ̀ràsáàdì lápèjúwe jọba àkókò ọmọ wúlẹ̀ nílé ìwé kí ni ó fi lẹ̀ àbọ̀ràsáàdì Lukman náà jọ bí wọn pa ìrọ̀ ìmú èyí wọn ò burú èyí wọn ò burú ipò bàbá náà ni bàbá bàbá wa ntọ́nà fẹ́ ká àti ìfúnbẹ̀ wọn ọ̀parẹ́ líníèdì yẹn ọ̀parẹ́ ẹni ó bí ma òun náà lẹ́nu tó bí èyí wọn bàbá ìpérò yìí wọn lọ wáyé ọ̀la yìí kọ́dà bin hanbal hanbal bàbá bàbá rẹ̀ ní jẹ́ hanbal ó kọ́ imam ahmed ní fúlù ní kíni ibnu muhammad ibnu hanbal àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìsọmárì ni wọ́n bá pe ahmed ibnu hanbal wọ́n ṣe nísìbà rẹ̀ síta lọ bàbá bàbá rẹ̀ bàbá bàbá tó súnmọ́ tiẹ̀ bàbá bàbá tó dènà ní ibnu taymiya alimami ahmed ó kọ́ rẹ̀ ahmed ibnu abdulhalim ibnu abdulsalam àrígbẹ́ àti abdulhalim àti abdulsalam àrígbẹ́ ẹ̀gbúrú wọn tẹ́yíyà ni bàbá bàbá tó ju àwọn yìí gbogbo ìtọ́ba rí bẹ́ẹ̀ èyí wọn tako kíni ìdíṣẹ́rí alákalẹ̀ pé bàbá tó bímọ òun náà ni àmọ́ ìwé mi ni ẹ̀gbọ́n ẹ̀ bàbá ìlera kúrò bàbá ọ̀dọ́ ò tòun náà ní láì tiẹ̀ kan láwọn ọmọ tiẹ̀ bàbá sì ti gbọ́rọ̀ ọlọ́run yẹ kò ní dídà gbogbo fámìlì ó ti gbọ́ yíká ọlọ́run yẹ ọ̀yọ̀dà bẹ́ẹ̀ àmọ́ bí bá tó wá jẹ́ ìgbà pé gbogbo àwọn àtúntò máa dúró wọ́n máa jẹ́ ìgbà ọ̀pá mu o ìyẹn ṣẹ̀rí àkọlọ́ èyí wọn sì pé ẹ mọ́jọ ṣe pọ̀ èyí wọn pé kí fi ọmọ wa gbogbo ìdá àkóso ìdá àkó torí ẹ̀fẹ́ ara wa lẹ́ àbí àwọn ilẹ̀ tó kọ̀ náà ni orí ẹlòmíà ọmọ wa rò pé wọ́n ní kí mọ̀lẹ́bí ọ̀dà mọ̀lẹ́bí ọ̀rọ̀ ní ìdààmú lórí ọ̀rọ̀ ọlọ́run mọ̀lẹ́bí òkun tòun bẹ́ẹ̀ bá fà ní ẹ̀gá afẹ́ lu àṣẹ rẹ̀ ọ̀nà mo wí ni àwọn ẹni máa gbogbo tó kéré àmọ́ tọ́fà tí a yà fi sọ tábìlì náà tó sọ kò kéré o àdáyẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ kò kéré níta bá fẹ́ rí kànú àyà kúránì tá a kúnra di ibi ìsọ̀rí ohun Buhari àti mùsùlùmí tí ń wí à èlò ìṣe ọ̀rọ̀ kékeré ọlọ́pàá mọ́sá tó ṣe rọrùn fún un. ومن ادعى ما ليس له فليس منا حديث ابي ذر وفق الينا وفرق منه سيرون الجومة ومن ادعى ما ليس له فليس منا ẹni ọba kílèmù tí ò ní ànábìyẹn kò sí nínú ìjọ kò sí nínú àyùmọ̀ òun kọ́ gbọ́ òun fàlẹ́ ìsàmì náà ò túmọ̀ pé yẹn ṣe mùsùlùmí o ìtumẹ̀ àwa náà ní bá a ṣe máa ń sọ yorùbá bàbá tó bímọ fún rẹ kọ́ ma bá a ṣe ń tó dùn yọ wá pé ní kéde kan bá a lè wọ̀ ní. àbí ó sì máa kóhun náà lòun lòun bí gan o àmọ́ tó mẹ́ ẹni pé ọ̀dọ́ mi àbí àìkúmọ̀ àfàlẹ́ isá lẹ́yìnà irú wa ti wá kí n bẹ lọ́wọ́ ẹ̀ ìdíjà ìbá torí pàtàkì ṣàná àfàlẹ́ isá lẹ́yìnà ìtumọ̀ rẹ̀ wò yẹn ni pé àlẹ́ mi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà irú wa mùsùlùmí kọ́ irú wà ló mọ olùkọ́ ọjọ́ yìí ẹtí ọba sì ju anabi sọ asọlá kò ní kéde lóòótọ́ àmọrọ rẹ òkun ọ̀rọ̀ rẹ yẹ ẹ ọlọpàá mọsà àjọká wà nù mẹńtù mati muhammad sọlá ẹrí eléyìí náà ọ̀rọ̀ ńláńlá ni o mà ní dàá má lẹ́yìn sá gbogbo ẹni wọn bá kílèmù tí èsì tiẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀yin tẹ̀ ń kílèmù ni ó lẹ́yìn inú ni àwọn èèyàn ń ṣe gbádùn rẹ̀ gbogbo tí ọba jẹ́ téèyàn tó lo pé mo gbọ́n àbí mo lè yàn jẹ àbí nǹkan kan lànà bíbí wọn ò falẹ̀ ìsá mẹ́lìlá lára bí a bá wo sáré hadithi kọ́lá àwọn afa tu lọ bí pé mani da ilman laysa lahu mani da ilman ẹni bá lóun mọ ìmọ̀ kan tí wọn ni bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ bá ní gbogbo ẹni tí ọmọ abidjan kéwù wọn ma tí wọn kọjá abẹ ẹ tó náà ma gba òwò kéde àná àmọ́ ẹ̀yin àti wàá gbọ́ òun náà làgbà fáyà ẹ̀ wọ́n wá kó wọn mọ́ àdẹ́bí nípa ẹ̀dẹ́gbẹ́sá mẹ́lìlára kọ́dà àwọn àlùfáà aládìídì ní kọ́dà kò túmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà nìkan o gbogbo ẹ̀yin kó àdọ̀tọ̀ àdúgbò máa ń pè wọ́n kéèyàn ọ̀sẹ̀ dókítà àdúgbò ẹ̀ tí wọ́n kàn máa bá wọn lábẹ́rẹ́ àwọn àfa àtúndé bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọkọ mẹ́kọ náà dúdú ẹ̀ ti ń ba mọ́tò mọ́tò jẹ́ wọn ni máa lè dà á máa lè ìsàlẹ̀ àwọn gbogbo wa ń yẹsẹ̀ wà mùsùlùmí ntí yẹn bá ti mọ̀ pé òun náà mọ̀ á kókó ìsọ̀nà òdòdó a e nǹkan yìí a ẹ̀kàdà pọ̀ mọ́tò náà ilẹ̀ yìí a e lè tá a la tèmi dé ni a la tèmi ò débẹ̀ o àti wá ti mùsùlùmí nù àmọ́ níjọ́ tí yẹn bá ti ń lè pè mára rẹ̀ tí èsì tiẹ̀ àgbẹ̀bí nípa alẹ́ ìsá mẹ́yìnà tí yẹn bá ka sáwọ́ àdìbì ìlú mo ti wí nínú ọdún mẹ́tẹ̀ kéèké ní ìdí àtúnmí ẹ̀rí tí wọ́n sọ dé bẹ̀ pé máa nígbà àárín máa ń lé ìsàdà ẹni wọn bá lóhun ní mà kan tí ó sì máa tí wọ́n á sọ àwọn èèyàn wò èyí tó ti ẹ̀ ní mà ṣẹ̀ríà àmọ́ wọn ní kọ́dà ìbílẹ̀ náà láti kìlọ̀ fúnra wa gbogbo ẹni tí ń lọ bá yẹn ṣe nẹ́kù kí ń báwọn yẹn ṣe wà ẹ̀ jì kì í sì wà mùsùlùmí o torí pé o kọ sí ẹni wọn kọ síbẹ̀ o mà ní dàá má lẹ́yìn sàdà òun náà lò òun náà wà gbé kírẹ́dìtì mẹ́wàá ló mọ ibi ní àbí mẹ́tọ́ kò sí nìkan bí ẹ bá fẹ́ rán yàn lọ́wọ́ ẹ̀kọ́ àwọn mùsùlùmí lọ ẹ̀kọ́ tí wọn ẹ̀kọ́ wọn sọ́sàn lóru ìsìláàmù gba gbogbo ọlọ́run táwọn àwọn òkè àwọn ọ̀nà lọ́wọ́ torí táyé ń ní lónìí ìjọba máa ń rí mísítà kọ́lá lápá wọn béèrè pé ṣé ìjẹ́fẹ́ wà ní àbí ìjẹ́ ìjẹ́ wá ìpàdé ìsàlẹ̀ nínú ìwà mùsùlùmí kọ́ wọn gbogbo láwùjọ ọ̀rọ̀ ọ̀sán sàkọ́kọ́ sàlùwà wàlíyàtàbáwá màkàdàwó mẹ́nàdà ànábi kọ́ra tó rẹ̀ ní bẹ́ẹ̀ kọ́kọ́ wa rẹ̀ mú ìdókòó tó bá wù nínú iná ọlọ́kọ̀sọ wa mẹ́. wàmẹ́ da àrọ́dúnlá mẹ́lìkófòrì ẹ̀kọ́ ńlá lámì tó ní mẹ́ da àrọ́dúnlá mẹ́lìkófòrì àwòkọ́ ọ̀làyà àdúgbò lọ wà ní ìsàkàlà yìí. ẹni ọba pe ẹnìkan ní kẹfìrí àbọ̀pọ̀ ẹnìkan lọ́tọ̀ ọlọ́run àdàgbé kẹfẹ́rí ní ọ̀tọ̀ ọlọ́run ní a bá pè yẹn ní àbúrò láyé àdàgbé kíni àdàgbé kẹfẹ́rí ní ìtumọ̀ àdìgbò nù àwòkọ́lá yá àbúrò lọ wà lẹ́yìn sàkàgà tẹ́ni yìí sì ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé àwa wá di ẹni yìí ṣe kẹfẹ́rí kìí sọ̀tọ̀ ọlọ́run ìlà àárọ̀ ẹni ó wí jáde ìgbólóhùn yòó yọ oní gbogbo ẹni tí ẹnu rẹ̀ ń lẹ̀ sí ama ẹlòmíì sọ́dọ̀ òkúta òun lẹ̀ ní kúfúrú ọlọ́kọ́ mọ́sá sànù wa anabi ní gbogbo ẹni tí ọba ọba pè é nìkan mọ̀dá àrọ́dúlán bil kufri aw qala ya aduwallah tẹ́lẹ̀ ní sì ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tọ́lọ́run lọ́dọ̀ tiẹ̀ kọ́ tí èyí ṣe kẹfẹ́rí lọ́dọ̀ ọlọ́run ìlà ara àlẹ́ ọ̀padà sórí rẹ̀ mọ́ o òun ni wọ́n bi ẹ̀wọ̀rọ̀ hikma wọ́n bi afa kan lọ àwọn àwùjọ mọ́ wọ́n ní tálẹ̀ lè pè ní kèfèrí wọ́n ní alẹ́lá òkàfíò ìlànà kàfà ọ̀nì alẹ́lá òkàfíò ìlànà kàfà ọ̀nì yá òun ọ̀ mẹ́nìkan ní kèfèrí àtẹnudọ́ bá pè òun kèfèrí tòótọ́ dáhùn tó dúpọ̀ òun ṣe kíni ànábìsí ti dẹ́ni wọ́n bá ti pè ẹni tí èsè kèfèrí kèfèrí ara èyí wọn nìkan lọ dá àwọn lójú pé ilé ní bẹ́ẹ̀ kéde mi nípa báyìí ẹ̀dá kan ẹ̀dá wọ́n ara wa o ọ̀pọ̀lọpọ̀ gba míì tá a bá ń ka tíra ló fi dá kéèyàn ní àfa kí wọ́n ṣàlàyé rẹ̀ fún yẹn mistake tẹ́lẹ̀ mi ṣe kọ̀mọ̀yàtọ̀ láàrin káwọn afọ sọ pé iṣẹ́ yìí ó kú fún mi àti kí wọ́n pè yẹn ní kíni káfíù ìyàtọ̀ bíi sánmà sílẹ̀ níbẹ̀ láàrin méjèèjì. الإمام ابن تيمية شيخ الإسلام رحمه الله تعالى الإمام ابن تيمية أما بصر لوريور كفر أن من ثبت إسلامه بيقين من ثبت إسلامه بيقين لا يزول عنه إلا بيقين من ثبت إسلامه بيقين لا يزول عنه إلا بيقين anábìlẹ̀ ni Ibn Taymiyyah rahimahullah ni ẹni tí ìsìláàmù rẹ̀ bá ti dá wa lórí pé mùsùlùmí lára yìí nǹkan ọ̀rọ̀ nípa tá a fi máa yà pé mùsùlùmí ni a ti máa dáwọ́ ìsìláàmù rẹ̀ nǹkan kan ò lè gbé ìsìláàmù rẹ̀ kú àti kákùnrin tó dájú ni àmọ́ bóyá bóyá bóyá àìkórí èèyàn kékeré o Ibn Taymiyyah ni bal la yazulu anhu حتى تقام عليه al-hujja عنه tuzalu بل لا bal la yazulu anhu hatta tuqama alayhi al-hujja wa tuzalu anhu shubha ìyẹn ni pé kọ́dà bẹ́ẹ̀ bá kásẹ̀ kẹgbẹ́rì máa yàn lọ́wọ́ ẹnu tẹ́wé àbójútó gbèsè méjì bẹ́ẹ̀ gbé ẹ̀bá ń bí iṣẹ́ gíní nítorí ọwọ́ akú gíní ó kù gbèsè méjì ẹ̀kọ́ mọ́tò ló já tí àlè à sẹ́nu pé bẹ́ẹ̀ ń ṣe yìí kéèyàn lọ sàárè mọ lọ pé bàbá kan tó ti sùn jẹ́jẹ́ tiẹ̀ iṣẹ́ kébèrè ni o kọ́ wa bẹ̀rẹ̀ dáhùn pé kí ni iṣẹ́ kébèrè ẹ ti ṣe ìkọ́ ọmọ kẹ́ni tó gbà ló yẹ mi. kọ́dà bẹ́yẹn bá tún wíyẹn òbí ló dé ní àníkè tán wàtúzánù ánìhù àṣùfà ẹ wúwo bẹ́ẹ̀ ni wọ́n á nígbà ẹ báwọn ẹni ọlọ́run náà la wá bẹ́ẹ̀ ṣubú àná wàtúzánù ánìhù àṣùfà ìwúdú ń bẹ fún ọ̀dà ọ̀dà ọ̀wá àwọn ẹni ọlọ́run wọn ò tó ọlọ́run kọ́dà wọn ò tó ànábì àwa gbọ́dọ̀ máa wá wá bí sàárè wọn a máa pa wá bẹ lọ́gbẹ̀gbẹ̀ pa bẹ àwọn gan fúnra wọn. dábìá yẹsùn làánù hàtà tó kọ́ màá léyìí àtúnjá wà tó sáàlù ànú àtúnjá ọ̀ ṣẹ́gun islam jẹ́ ni, àwọn ọmọkùnrin ọ̀tá bẹ́ẹ̀ náà gbogbo àwọn àbá náà sọ. ìtìlákùn kófúrì ọ yàtọ̀ fún káfíńrù bẹ́yàn bá ń ṣiṣẹ́ irú amàlà lápẹ̀lú irú àpẹ̀lú èdè mo wá nísìnyí gbogbo ẹni ọba pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìpe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìṣẹ̀kù fún mi àmọ́ láti pé lámàyín ọmọ lámàyín kẹfẹ́rí ni àwọn afáàní yàtáàjù ìlà ọkùnrin ọ̀hún yàtáàjù ìlà ọkùnrin ọ̀hún torí pé ètè ń jẹ́ ìdájọ́ ọ̀bọ̀ òun ni pé adájọ́ wà á sẹ́sì gbogbo jébùn tí ń yà wí ǹjẹ́ ṣùgbọ́n à ń bẹ fún un ǹjẹ́ òkè mẹ́ta àléyìí àdókòjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni wọn bá ti wá rí gbogbo ẹ tí gbogbo ẹ bá pé wọn kọ́dà tó dáa ní pé kọ́ bí ni kọ́ dájọ́ pé lámàá ti kú nù mùsùlùmí torí kíni torí pé ní kéka ẹsẹ kálímọ̀ téèyàn kan sọ lẹ́nu lásán ó ní jọ́ tẹ̀lé ìtumọ̀ ẹni pé láti wákàtí ọ̀wọ́ ni gbogbo àwọn ìyàwó rẹ̀ jẹ́ tiẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ kú lábẹ́ rẹ̀ ọmọ kó ẹ̀ràn wọn bọ́bá kú ẹ̀ gbọ́dọ̀ wẹ́bẹ̀lẹ̀ ẹ̀kọ́nù sí la ẹ̀ sì gbọ́dọ̀ sí síbi sàárè mùsùlùmí àwọn ọmọ rẹ̀ ò sì gbọ́dọ̀ pín kọ́bọ̀ ní ogun rẹ̀ yẹn ni a bá rí pé ó ti di kíni ó ti di káfíńdò ìnáwó ìnáwó ọ̀dùnmá pé ọ̀rọ̀ káfíńdò sílẹ̀ ni mo jí abẹ́ni juga tẹ̀ tó mufti nípa báyìí ẹ̀dàkùn ẹ̀já wo ẹ̀sá dídá nẹ́bi yóò kò sí ní tí ó ná yàn lálùkìyàmà ọlọ́wọ̀n ní bí yàn kéde ẹsẹ̀ tó pé lámà yín yang kò sí ibi nínú tọ́lọ́wọ́ bí yàn ní pé ẹsẹ̀ tó pé lámà yín ọmọ lámà yín ní kéde kí lòun lè wá wàhálà yàtọ̀ fáwọn akàn kátìrà àwọn tí ó gbọ́ súnà nàbì yìí sọ̀tọ̀tọ̀ àrùsẹ̀lẹ̀ ọmọ ẹ̀kọ́ ni wọ́n pe lámàyìn ọmọ lámàyìn pékin pékin bí àtẹ̀wá sọ ní bí ó kò mọ̀ lẹ́. àmọ́ àwọn náà ò ní tigbó àti sọ pé á ah, lẹ́yìn bá ṣe wù nǹkan báyìí o ó ti di iṣẹ́ kẹ́ni iṣẹ́ kúfú òun làwọn afáàmà yẹn ju ẹ̀ الكفر bẹ́yìn náà kófúrí wàtìláàkù kófúrí àdá mọ̀áyẹ̀lì wàtìláàkù wàtìláàkù kófúrí àdá mọ̀áyẹ̀lì. ìtọ́jú àwọn ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni wàá dé ibi tí wọ́n gbọ́ bébí ọ̀bá lọ rí bẹ́ẹ̀ padà sórí táwọn nù kò sí náà wọn ní gangan pé tọ́ bí ẹ̀ bá ṣe wú ní ẹ̀dọ́ ṣe yìí ṣe kẹfẹ́ ní sàlámù àlékún bọ́ ṣe ó di bí ọ̀bá sì ṣe ọwọ́ àmọ́sùn yìí àmì yìí tí kákan wá gbúrò kankan àbí masáyì tó ti kìlá fún bẹ́ẹ̀ kátórí ẹ̀ máa pè yẹn ní kèfèrí bẹ́ẹ̀ ni wọn bá ti jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run wọn tó pè é ara àlè ànábì ló ń bẹ̀ wọ sọ̀rọ̀ wọn wọ àlè ìwòsàn. kìtàbù ẹ̀kọ́ ẹ̀ bá kìtàbù ní ìpín ìwòlò ìgbàgbáyà kákan mẹ́nu bá díẹ̀ ọ̀rọ̀ nípa àwẹ̀bọ̀ inú tí ó ṣe pàtàkì tá a ṣe ń fọwọ́ ṣẹ̀kẹ̀lẹ̀ mú lónìí gẹ́gẹ́ bí àdéhùn tata ló bẹ̀rẹ̀ ló ṣe ń bá àwọn obìnrin púpọ̀ eléyìí náà ọwọ́ ọwọ́ àkókò lọ́dọ̀ àwọn obìnrin àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa wọ́n dàpọ̀ tó fetí sí i. ọ̀rọ̀ ẹgbọ́n mọ́ yín wá ń bá yín fún lọ́yàn àbí ìyá kínní ẹ̀yìn náà fún ní kó ní ti máa fa o nínú ṣẹ̀ríà o torí pé nínú tí máa ń fà ní pé yahrumu min ar-radaa ma yahrumu min an-nasab àti màá nísìn pé gẹ́gẹ́ bá Qur'an al-Karim mo ti là àwọn ará obìnrin kan bẹ téèyàn gbọdọ̀ fẹ́ kí ni ń fa wọn jọ bìíní wọn jọ sí wọn jọ bìíní bíi ẹ̀gbọ́n yẹn àbúrò ẹni ọmọ ẹ̀yàn obìnrin àbí kíkún ni wàbànà tó àfi wàbànà tó tó ti ọmọ ẹgbẹ́ ẹni àbọ̀mọ àbúrò ẹni lọ́kùnrin àbí ní obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rọ kanu suratul nisa ayàtọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú hurrimat alaykum ummahatukum wa banatukum ila akhir ayah. bàbá wo gbogbo àwọn tí Al-Qur'ani kàkalẹ̀ yìí kankan náà ló sọ fún fa wọn ni pé mọ̀lẹ́bí ni wa mọ̀lẹ́bí tó súnmọ́ púpọ̀ òun ni wa níbi ìkàlà ọmọ ẹ̀gbọ́n bàbá àyàn sínú kéèyàn lè fẹ́ o ọmọ kẹ́ni ọmọ ẹ̀gbọ́n bàbá àyàn àkọ́mọ àbúrò bàbá àyàn ẹni àbí ọ̀bì ọ̀dọ́ wa ni o ṣe fẹ́ aṣáájú wa wàá bú ma ọ̀bì ọ̀dọ́ wù àyànwó ma lọ́pọ̀lọpọ̀ ń sì gbọ́ lórí náà èyí tí ọba mo ní pé ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọ àbúrò àbúrò náà ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọ àbúrò ẹ̀gbọ́n àmọ́ ẹ̀gbọ́n bàbá tí eléèkó ń pè ní kọ́sìn kò sí nù kínní ẹ kò sí nù ẹ mọ̀hálù kínní nìkẹ́ pọ̀tìbí tá à ń sọ̀rọ̀ lọ ni pé gbogbo àwọn tí olúwa lé wọ̀ ní pé a bẹ́ẹ̀ bá fẹ́ yàn ẹ má láàrin àwọn ọ̀kan náà nìyẹn kíní kan bẹ tó yẹ pé ní ó lè sọ àwọn ẹlòmíín bí wọ́n ti lè wọ́n jìnnà sí ọ tó kí ọ sọ wọ́n di bí kíní bí àwọn ọ̀hún mi ò gbọ́ mo gbọ́ yọ̀rọ̀ ṣe yé àwọn ẹ̀yàn ọmọ ẹ̀ ọmọ ẹ̀yàn ìyá ẹ̀yàn ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀yàn ọmọ àbúrò yẹn tí ìṣẹ̀lẹ̀ yẹn ìsìlámù pọ̀ ká fẹ́ra wa nítorí pé asúnmọ́ra ẹni pẹ́kípẹ́kí nǹkan kan wá ń bẹ bó ti lè kéèyàn ó jìnà sí yàn tó ó lè sọ ẹnìkan di irú ipò bẹ́ẹ̀ tọ̀ lẹ́tọ̀ọ́ sí àtúfẹ́ òun là ń pè ní àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ kìtàbù àwọ̀wọ̀ ọ̀yàn tó fún gbogbo ẹni tí obìnrin bá ti lè fún lọ́yàn ipò ọmọ tó bí lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ à. ọ̀wá ma lórí tiẹ̀ ìyá tó fún ọmọ obìnrin kan lọ́yàn nísìnyí lápèjúwe ọyàn tó fún yìí ìdájọ́ rẹ̀ ọ̀sán kan ọmọ àwọn ọmọ àwọn ọmọ tí kíni tí ọmọ obìnrin yìí náà bá tún bí ẹnu àwọn kan ọ̀nà kan tí rọ̀dọ́ wò lè sàn lọ ní kíni àlùsù kò lè sàn kan kíni àlùsù kò lè kan yá obìnrin yìí kò lè kan bàbá rẹ̀ kò lè kan bàbá bàbá rẹ̀ kò lè kan ẹ̀gbọ́n ẹ̀yẹ ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò nìkan àmọ́ gbogbo fòrúurú rẹ̀ bọ́bá tó jáde lára tiẹ̀ náà ìdájọ́ òdefẹ́ lamẹ́yìn òdefẹ́ lamẹ́yìn yóò ṣe kíni yóò kàn náà òun ni mo fi ní kó ṣe pàtàkì púpọ̀ nínú nǹkan yẹ kí tí a kà fún pé sì yẹ kà fún gẹ́gẹ́ bí òfin ọlọ́run ẹ̀kọ́ ni pé a gbọ́dọ̀ máa ma irú ta láàgbé ọmọ fún pé ẹ fún ní ọyàn tó pé ẹni ọba ti fún yàn lọ́yàn ọ̀dà bí ọmọ tí kìíní ẹ́ iye ọmọ tó bí bẹ́ẹ̀ ó sì tírìtì ọmọ tó bí bẹ́ẹ̀ náà láti tì ọmọ tó fún ní ọyàn insha Allah ta'ala padà wá ka àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ tó pọ̀ lápèjúwe iye ọyàn wo lobìnrin lè fọmọ tí ó tó dúró ta wí àbọ̀kànmú lásán àbí níyà àbí mẹ́ta ni ọmọ ọdún mélòó lọmọ gbọ́dọ̀ wà tó ẹgbẹ́ ní bọ́bá ti kọjá gba nìyẹn bá fún ọyàn sínú abọ́ tó mú òun ní ìbéèrè táwọn yìí máa béèrè dání pé èyí sì wọ ọmọlúwàbí àmọ́ kò sí ọ̀rọ̀ pé ọgbẹ́ wọ̀ bẹ òun lẹ́nu ní ó lóun ọyàn ìyàwó òun lápẹ́jú òun ẹ èyí wọn ṣe wọ ọmọlúwàbí àmọ́ yìí wọn sọ ìyàwó rẹ̀ bí kíni ẹ di èèwọ̀ rẹ̀ ara òfin tá a padà kà ó ní iye ọdún ọmọ máa wà tó bá ti kọjá ọdún ni tó bá ti kọjá àgbà ni gbogbo ọyàn tí ọmọ ọba àmú kò ní ìdájọ́ mọfẹ lamẹyìn ìwọ náà ò fẹ ẹ làkàṣe kò ṣàkóso ọjà. é, por ir ao dia de Japão, no mais um dia de Japão, no Puru, no Rome, para o Pau, no Badaba, no Zé, no Yatsi, no Pura, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no Yatsi, no báyìí. ṣé wíwọ̀ tó ń fẹ́ wọ̀ ń sólè jù lọ́wọ́ àdúgbò dé lọ́wọ́ nàbà tún ìgbé táwọn akínú ìjọ náà lọ́wọ́ táwọn obìnrin sì wà táwọn náà jẹ́ ti hàn quran tí ìmáàmù wa ṣe mistake irú gbà tí fẹ́ràn náà bí wọ́n tázi tábà pé ń kírun lọ́wọ́ táwọn yẹn máa ń pàtẹ́wọ́ kó fi lè máa bá ànábì ti dé òun táwọn gbàdá wa sọ pé àwọn obìnrin máa ń pàtẹ́wọ́ ṣé ó lẹ́dọ̀ fáwọn obìnrin láti pàtẹ́wọ́ kí ìmáàmù lè mọ̀ fóun ṣe mistake àbọ̀ tẹ̀lé náà létí bí òkè dé òun. àtàtà kọ́kọ́ òun ni dáàbẹ̀ ní àkíyàtọ̀ mọ́sílì àwọn tí a máa fi kí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bá a ti mọ̀ ọ́ pé àjọpọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ nínú àdìyí tó ń dẹ́sẹ̀ ní àdẹ́bìnrin owó ńlá bá ti pè ní mọ́ṣáláṣí àìwọ́bẹ̀ àjòkò kátó jòkó mo rò pé kí n yàn kan láàrin bẹ́ẹ̀ yẹn bá wá wọlé tó ń kí jàmbá lọ́wọ́ ńkọ́ sẹ́yìn ò ti yé tọ́lẹ́ lómi yẹn ó tún wá rò pé ànábì ti ní ẹ̀yọ̀ ọ̀gbọ̀dọ̀ dóko àti kọ́kọ́ ó dóko ọwọ́ nú kíni ọwọ́ ni èyí ò ti ó ti gbé tàbíyàtú àlùfàṣì òun náà agbádi ìlẹ̀ yìí má dóko láàrin ẹ̀mí mi ẹni ọwọ́ mọ́sálásí tó tí wọ́n ń kírun lọ́wọ́ kí ni yọ yọ wọnú yọ wọnú ọ̀hún mi pẹ̀lú wọn èyí tí ó tún jọ àsìkò ájì ní súnmọ́ ìlú gba àwọn tó fẹ́ lọ lọ́wọ́ sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ tọ́lá ní ẹ̀nà ọlọ́wọ́ sí ọ̀rọ̀ àtàlọ́ àtàlọ́ lọ́wọ́ ló dá. bàbá wọ kàába ìkíta yìí àtúmọ̀ sí ìdí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe fọ̀ wá fún. gbogbo alálàájì àbẹ̀nú wọra tọ́ba ti láníyàn pé lílọ tí ń lọ mọ́sálásí àlùmọ́sí ìlú àhámù yìí ó ń lọ sí kíni ńlọ ṣe tọ̀wáfù tọ̀wáfù náà ni ó fi bẹ̀rẹ̀ ọ̀ní ṣẹ̀ṣẹ̀ kí tàbíyá ní masidi náà pé wọ́n là lẹ́nu ní abájú kọ́ mọ́sálásí àwọn exceptions ni orúkọ ní jòkó wọ́n bá ti ń wọlé ìlú ìlú olóòkè ṣe tàbíyá tó masidi wọ́n bá ṣe parí ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá kíra ká méjì nígbà wọn ló tó jò wọ́n jẹ́ kó jókòó náà títí tó fi kí ẹ̀rọ ọ̀gbọ́n ti pọ̀tẹ́ tá a bá béèrè ni pé ní àwọn mọ́sálásí míì tí wọn ò sì máa kí jàmbá àti mọ̀ pé bàbá wọ mọ́sálásí súnà nàbì ní ká kí yàtúyà tó fà sí. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà tún wá ó tún wá dápọ̀ àwọn àsìkò kan pé àyàn náà fi là láwọn àsìkò wọn ìpè àsìkò báyìí o àmọ̀yànà fìlà bẹ́ẹ̀ àsìkò báyìí o àmọ̀yànà ara wọn làsìkò tí àlùfáà dápọ̀ ọ̀hún ẹ̀yìn àtàwọn ìyàpò ṣàmùsù lẹ́nu òwò nígbà tí wọ́n ń múra àti wọ́ lọ́wọ́ àmì ìgbà tí ń wọ̀ lọ́wọ́ ẹ̀yìn ọ̀nàfìlà. àmọ́ sáà lè kí wọn rán yàn náà bẹ́ẹ̀ yàn bá sùn látàlá sáré tó yẹ pé gba ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ wá jí yóò kí wọn kí wọn yóò kí wọn ọ̀ràn yàn ẹ̀rí yìí wọn ni pé mọ̀nàmá ni sọ̀dá àti àwòrán sí yàrá fáyì sọ̀dí fún ìdá làkàrà gbogbo bàtí yẹn bá ti rántí lè yẹn máa sàn wọn ẹ̀wọ̀n kínní ẹ̀wọ̀n ọ̀ràn yẹn orí náà àwọn àsìkò tá a nẹ́bi sọ̀rọ̀ sọ́la ní ká má kẹ́wọ̀n àwọn ọ̀run wo ni ẹ́ àwọn ọ̀run náfìlà ẹ̀wọ̀n tahiyatul masjidi sì ní ọ̀ràn yẹn ní àbí náfìlà náfìlà ni òun lọ́gbé káàkó òbéèrè òbéèrè pé nǹkan méjì lọ́wọ́ apapọ̀ èèyàn wọ mọ́sálásí ọ̀lẹ́kọ̀ọ́ àti kíkà ìyàtú alimasi àmọ́ wá wọ mọ́sálásí lásìkò tí ànábi ní kéèyàn ọmọ yẹn náà fi la èwo lèyàn wà nínú méjèèjì àwọn àlùfáà wọn wò yẹ sí ìdájọ́ méjèèjì àdébì tó sọ eléyìí àdébì tó sọ eléyìí ohun táwọn àbá àkọ́kọ́ máa ń gbìyànjú láti ṣe ni pé àlàámọ́lùmí àdéhùn àti kùnìyàn bàbá wọn náà dábì lo gbogbo àdìsí kíní kejì tí ọ̀kan kan ní takora wọn ní ìlọ́dà òun ní alimami Shafi'i rahimahullah wal imaamu Ahmad ibn Hanbal fi riwayatin anhu òun làwọn lò mọ́síláàpù ni làwọn lò pé èèyàn yàn náà fílà tó bá ṣe pé náà fílà òun ní sábàbà yóò ṣe kí ni yọ yan náfìlà kọ́dà kọjá sí kò èèwọ̀ àmọ́ pẹ̀lú májèmú pé pé náfìlà òun ó ní kíni ó ní kíni ó ní sábàbí inú sábàbí ni kéèyàn wọ mọ́sálásí ìwọ mọ́sálásí lọ sọ di pé kéèyàn yan náfìlà àmì yẹn ti jókòó mọ́sálásí fún rẹ̀ tẹ́lẹ̀ báyà ń ṣe tìláwà lọ́wọ́ àbí ọkàn ronú lẹ̀ ọyẹ yan náfìlà ọ̀gbọ́dọ̀ dídé kí náfìlà ní àsìkò tá nàbí ní ká máa yàn nàfílà ìyàtọ̀ tí ìmọ̀ mùsàfì ń ṣe pé àmọ́ bẹ́yàn bá ní kọ́ọ̀sì àti wọ mọ́sálásí tí èsì ṣe kọ́wọ́ mọ́sálásí lórí kọ́ba yàn nàfílà lápẹ̀júwe olùdárúsù tẹ̀yàn wáyé lẹ́yìn àlàsà nínú àwọn àsìkò tá ìkẹwọn àlùmọ́ mùsàfì rahimahullah والإمام أحمد بن حنبل رحمه الله ونبوات الأسباب أمر طبعا كني طبعا سبب ara dawabi lasibabi náà ni èyàn parí tàwáfù rẹ ní magiribi bẹ́ẹ̀ tó ẹyà alára yìí nafila tá a máa ń yàn lẹ́yìn tàwáfù ọ̀ràn yẹn náà nafila hmm? nafila lòún irú eléyìí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù ṣáàbù ìmáàmù ahmadu dàwájú àlàsìbà èyí ń ní kíni onísábà kíni sábà bí rẹ ní pé ìgbà tó parí ìwà àfòrẹ sí mi wọn kò ti yé àmọ́ kì í ṣe pé òun pé ẹ mọkànfẹ yẹn náà bí lànà àbọ̀ kan tí mo jẹ gbọ́ngbọ́n kan lẹ́nìkan ní wọ́n dá òun náà bí lànà ẹ̀yà lásán ni wọ́n ti lè yàn máa yàn èèyàn ọ̀sẹ̀ lọ́wọ́ bá yàn náà bí lànà ìgbà tí máa ń dárú yẹn lẹ́nu làbá wọn àtẹ́bí ló lóyà yẹn wá ní kò mẹ́ orí ń kọ́tù ọ̀rọ̀ nígbà tí yẹn bá wá ní wọ́n dáhùn ní wọ́n dáhùn lẹ́fílà nígbà tá a ti lu alẹ́ yẹn ọmọ yẹn bóyá ṣe ìtọ́ ni lọ dà ẹnu ẹsikẹ́sì bẹ́ẹ̀ yẹn lè wé ẹ̀kọ́ ni máa gbẹ ẹnu mi sọ̀rọ̀ ẹni ọba wúlú ilé yìí jáde ọ̀rọ̀ ṣe ìtọ́ ni lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa lóde òní ni wọ́n wá fara mọ́ àmọ́ ká sọ fọlọ́ mi ní ilé ti gbọ́n kò ní. alimami malik rahimahullah alimami malik ibn anasin rahimahullah lórí tí imaamu malik dúró sí tiẹ̀ ní pé ìdá tàmà alḥàdì wàlmùbíyù wàlmùbíyù lórí ìbẹ̀lẹ̀ àhàdì gbogbo wàtá bá rí tí anabi bá kọ́ kankan a sì rí ẹ̀rí mi pé àdèsè má ṣe é ń ju àdèsè lọ òun ni báwo bá lè fi gbóló pé bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí lásìkò náà yú má ṣe kéde báwo ẹ̀yà náà fi làdó ẹ̀yà bá ṣe bẹ́ẹ̀ má yà bí ìmáàmù má lè dùn àmọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ náà fara mọ́jú òun pé kókó ẹ̀rí méjèèjì pọ̀ ọ̀wọ́ وهو قول عن الإمام أحمد بن محمد رحمه الله جميعا والله أعلم lẹ́nu èyí ni pé. ẹni tí wọ́n máa ṣe mistake sáwọn òfin ni ó vary tó bá yẹ pé ní mọ́ṣáláṣí yìí àwọn ọkùnrin tí wọ́n kájú òṣùwọ̀n ni wọ́n bẹ lẹ́yìn ìmáàmù ọ̀kan obìnrin kò tí ì kan kí ni kò tí ì kan àwọn obìnrin àwọn ọkùnrin náà ni wọ́n pe àkíyèsí yìí ìmáàmù ọ̀gẹ́gẹ́ bí àfa àti wí níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dé lónìí ń kọ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn obìnrin fẹ́ lè pẹ́lú orin kéwù lẹ́yìn tó ṣe pé ọkùnrin ló ṣe kọ́ máa kọ́yàwó rẹ̀ ní kí ọ̀pọ̀lọpọ̀ brọ́dàsì ni bí ẹ bá yẹ pé yóò lójú ti ń ọbẹ̀ lè tẹ̀jọ́ra sí ìyàwó rẹ̀ kò sí ti bẹ́ẹ̀ torí tá wí yìí kó lè ṣẹlẹ̀ lóòótọ́ arábìnrin yìí bóyá òun ha kura ní àbọ̀ ha ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn tí wọ́n sì kù ní ẹ̀yìn mọ́mù yìí bọ́dọ̀ bá ti kọjá iná àti iná ìdájá àwọn ọ̀pọ̀ ọ̀kan ìjọba ẹ̀rín ní méjì ń ṣẹlẹ̀ ní ẹ́ àwa ní pé obìnrin ń obìnrin sọ̀rọ̀ owó eléyìí òun ó ti ọgbà ṣòkòtò lọ́wọ́ àwọn obìnrin ọ̀pọ̀ ọ̀pọ̀ arábìnrin yìí kó ní sùúrù tó bá rí pé ẹnìkan nú àwọn tí ń bẹ ní mọ́sálásí lọ́kùnrin tí ọkọ ọmọ pé máa ń ṣe mistake tó tún ṣe alhamdulillah bó bá rí ti pé wọ́n tún ṣe bí òní wọ́n tún ṣe ìdí ọ̀wọ́ àkọ́kọ́ ṣe ni pé kọ́ pàtẹ́wọ́ ànábì yọ̀ǹda pé lórí ìran àtẹ̀síwò lè mẹ̀sà ìmáàmù tóun náà bá gbọ́ sẹ̀rí àyè ti mọ̀ bá tẹ̀wọ́ ìsáàdédé parẹ́ lórí ìran yóò ti mọ̀ pé nǹkan kan lọ́sẹ̀ yìí àmọ́ bóbìnrin yìí bá wá rí i pé màá mú yọ ọ̀gbẹ́ náà ọ̀gbà tún pàdé wọn náà kò sí kí ni ọ̀gbọ́ ọ̀la ìdíkọ́ wá sí kí ni ọwá kí ayà jáde láti fi tún ìmáàmù àti ìdíkọ́ wọn sí ó ti jẹ́ àkọ́kọ́ ní sùúrù kí owó bọ́yá arábíyà ọ̀la ọ̀la. bá tú náà bóyá. sáwọn àti láti pa ọkọ̀ kí o lè ọkọ̀ tí o sì kọ̀ bàbá yìí. náà ó sílẹ̀ kan ṣe ṣe pé ẹnì kan bí ọ̀rọ̀ wa bàbá jẹ ti káàkiri. náà ìjẹ́ ọkọ̀ ti bàbá yìí ọkọ̀ bí ọkọ̀ bàbá bàbá ti wá lórí oúnjẹ wọ́n fi lẹ́kìsà pọ̀ ohun èlò òun náà òun náà fi lẹ́kìsà pọ̀ láti primary school tí tó fi gba university ọkọ̀ yìí láti fi gbé ṣọ́. ẹ ṣé bàbá bàbá rẹ̀ náà lẹ́nu. bàbá rẹ̀ kọ́. ọkọ̀ bọ́ọ̀lù nígbà jẹ́ bí. ìgbà àwọn ọ̀dà tiwa bàbá àti ẹ̀gbọ́n nígbà àwọn ọ̀dà tiwa ni sọ̀rọ̀ yẹn jù jẹ́ ìgbà tó kàrà bí agbọ́rù bàbá ìdáwà sùkúrù wà á ló jẹ́ bí àwọn ẹ̀dá sísè àwọn ọ̀dọ́ àgbẹ̀ sponsor sùkúrù aláìwòye lọ fẹ́ yàtọ̀ àlọ́ kóòtù ẹnu ẹ̀yin ẹ̀ ṣiṣẹ́ lórí ilé mi tí ọ̀dọ́ lójú tí wọn náà nù bàtà wọ̀ pé ẹgbẹ́ yìí náà ń mọ ẹ̀rí àbí ìbílẹ̀ tó mọ̀ pé orí bẹ́ẹ̀ ẹja máa fáwọn èèyàn ní excuse ẹni tí ò kéwú tí ò máa yà tí ò máa àbíbí ẹ̀ẹ́n nísìnyí tó wá rántí pé bàbá kan bí ọ tí yóò dùn lórí tiwọn náà èyí tó wá jẹ́ dẹ́wọ́n ti wà lọ àwa tá a mọ̀ àwa láwa súnmọ́ ọ̀gá àti kò rí bẹ́ẹ̀ wọ̀ àṣẹ ọlọ́run ni o ẹ̀sìn má dínà àṣẹ ọlọ́run ọmọ ìgbà yìí lẹ́wàá olùdó ẹ̀sẹ̀ tó ń gbé ń bẹ́ẹ̀ tó mo ilé ẹ̀ bá ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn fún wọn yóò wọlé létí wọn ọdún gbogbo ti lè wọ́n jẹ́ arákùnrin yìí òun ní lọ́rùn òru òfin ọlọ́run fún ìbínú òun ní wọ́n sì ń ṣe kéwì ọkùnrin ìbíyàn ti lè wọ́ dàgbà tó òfin ṣe ewu kankan bẹ́ẹ̀ ń kò sí ewu kankan bíi pé ìyẹn ń dókọ̀ kan tẹ́lẹ̀ ó sì ní ọkọ̀ tí òfin gẹ́yìn ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó pọ̀ so àmọ́ advice mi ni pé kí wọ́n jẹ́ káwọn tí ó ṣe wàhálà lórí rẹ̀ náà kí wọ́n gbọ́ yé kékeré sí ta ìlú ọjà púpọ̀ ọmọ ìjọba náà. gbogbo wíwà báwọn sọ pé kò kò sínú ìwà ọmọlúwàbí. que construiu la d e n o n a c i b 제 이야기 가만히 보니까 그래 이제 줄 얻고 바울 아무래도 인류가 보는 게 뭐예요? 바울을 보는데 이제 바울이 시계에서 여기 유럽을 네, 네. Alright, 네, àfa ní bàbá tó kú sí kébèrè àwọn ọmọ sì jẹ́ mùsùlùmí àná ẹ kí wọ́n kó dúkò ńlẹ̀ wọn ní kankan ní ogun rẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ọmọ òkú wa lọ́wọ́ Nyɛfi nyɛ mɔmi yɛ gbogbo gbogboyi, gbogboyi yɛ si gbogbo ɛɛ mɔmi. So nípa báyìí, irú bẹ́ẹ̀ kẹfẹ́ eh, ní bàbá yìí ń ṣe àbí eh, kò sí nǹkan kan tí ó kan àwọn ọmọ yìí nínú ọgbọ́n rẹ̀ ẹ wá béèrè pé bó ni wọ́n ṣe àbí ẹ ṣe bóyá ó láwọn kan tí bàbá yìí bí lọ́ọ̀gì sí láwọn ọ̀dọ́ rẹ̀. náà ni wí ẹ bọ́ láwọn ọ̀dọ́ lọ bá lẹ́yìn àwọn ní kí wọ́n máa ń ṣe sọ́dọ̀ rẹ̀ àbí tó bá yẹ pé àwọn yẹn náà ò yà sí irú báwọn àwọn ọmọ lè wá òkun ọ̀dà sí ìjọba dáǹfààní mùsùlùmí àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù bàbá fúru ẹ̀ lẹ̀ ọ̀rọ̀ wọn àbábọ̀ wọn lè tó ìlú bẹ̀rù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù lóde ọ̀pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìnáwó wọn àti òkú àbẹ̀wò ìnáwó number four. àdìsí bí akílá sílẹ̀ àtàkùnmọ́ mo rò pé owó ìta bá bẹ̀rẹ̀ yìí àwọn tí ó fún ní certificate islamic law dèlé rí ìlú ọkọ náà ní irú islamic law náà làwọn náà kọ síbẹ̀ fún èyí wọn ò nítorí àwọn ìyá ọmọ yunifásitì kò ti ṣe ẹ tó ti ṣe irú islamic law wọ́n sì ti mọ irú islamic law tí wọ́n máa ṣe ṣe irú islamic law tí ń lọ èyí wọn ò ní ẹsẹ̀ kankan àmọ́ èyí tó ṣe pàtàkì mú tá a bá wí ni pé kó náà wàá mọ̀ wá rìn òdodo ní òdodo la bá a sọ torí mo ti rí nínú irú àwọn tó gbé irú sàdúrógéètì báyìí lọ́wọ́ ó lè pé bọ́ bẹ́ẹ̀ mi gan ìyàn lọ́kàn ló ní ọtọ́rìtì lòun ní islamic law nígbà tó lọ́wọ́ wá sí ní ló bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ogún ni wọ́n ń sọ ọba gbígbọ́dá kí ni obìnrin kí ni ó jẹ nínú oògùn tó wà lẹ̀ ọba ní yọ ọgbẹ ṣubú láti ìbẹ̀rẹ̀ ogun dé parí rẹ̀ kò síbi gómìnà yìí máa jẹ fún ìfúnni ìṣẹ̀lẹ̀ ẹ onígbọ́yọ́ àtòbí máa wò àti bó àtòbí máa wò kò síbi gómìnà yìí jẹ kí ni ẹgbẹ́rún lẹ́yìn làbá wínísì tí ì bá ṣe kọ́ wà níbi tí ó ti rẹ́ni tí ó dáa yọ balẹ̀ jẹ́ púpọ̀ torí náà wọ́n kó sínú kí bárakà náà fi kókó sínú tá a bá béèrè bẹ́ẹ̀ bá ti mọ bóun ti mọ̀ mọ́ kò kí ṣe dandan kó gba sàtífíkẹ́tì kan fúnra bẹ́ẹ̀ bá lọ lé kéwú náà pépé tánáwì lèyàn ní àbí kókó bẹ́ẹ̀ àbúkú bẹ́ẹ̀ lọ náà kí ni wọ́n mọ èdè wọ́n bá ti gbìyàn ní tó ju èèyàn lọ́gá ah, kéde bẹ́ẹ̀ èyí ń rọrùn fún yàrá kí wọ́n máa wá tẹ́ ẹni lẹ́yìn máa wá sọ́run máa wá sọ́run ní lọrin bíi mo rí mo mọ àfa kan ọlọ́kùnrin ayọ̀ bí wọ́n bá mo ṣe mọ pẹ́ lọ́kùnrin sọ wọ́n lẹ́sẹ̀ dáadáa ọ̀nkù mi ọ̀nkù mi kan kéwú lọ́dọ̀ wọn nígbà tí mo wà kékeré wọn máa ń fa àwọn ọmọ wọn náà lọ ọlọ́pàá sọdẹ mọbi ọkan náà àwọn ọmọ ọgá ẹ lọ́dọ̀ àbá wọn ní àwọn ọlọ́dọ̀ ọmọ àbá àtàwọn ọmọ náà kí n wọn kò dé tẹ́lẹ̀ wọn ní kí ló ń pè mí jọ tahu pé nígbà táwọn akéjọra àtàwọn kọ ìsàlà alágbèbá ló ń sọ àwọn sọ̀rọ̀ kọ níbi tí òun máa dé ìbẹ̀rẹ̀ ti ìbẹ̀rẹ̀ ti kéde sọ̀tà òun gan lọ́wọ́ á júwe àpá òun sì rí pé ẹlẹ́mìí àti kéésì òun ọ̀mọdé lè lọ́wọ́ wọn bá kàn yín lóko àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ àti ìtọ́jú agbára fáadà sí ìrìnà bí o ti jẹ́ àmọ́ dábò ìgbéyàn tó ṣe àtàlọ́wọ́ sàtífíkẹ́tì ti indicate ìwé tí wọ́n ìwé tí wọ́n kọ́ yàn òun five number five six. eléyìí ta wílẹ̀ kan pé kò síbi tó ń bẹ̀rẹ̀ tó jẹ́ ìyàwó làwọn yóò obìnrin a máa jẹ fún lójú a máa jẹ fún gbogbo rẹ àmọ́ kò síbi ìṣẹ̀lẹ̀ àti níyàwó ọjẹ fún mi ẹ ẹ jọba tó lò gbogbo ń wo kéésìsì lẹ́yìn kò síbẹ̀. Number six. Lọ́la Yunus ìbéèrè kan náà lágbà. Ó dàbí pé ilé inú àṣà náà ti máa ń bí bàbá ó gbé ìyá kékeré bàbá kékeré kí má mi lápẹjù kó ní ìyáálé àbíyàwó ó máa lọ pé ní má mi àgbà má mi kékeré ẹgbẹ sí. ẹ̀yin ò ṣe kankan ó ti indikéètì pé yẹn máa màmá yẹn gbà àti màmá kan láti ẹ̀yin ò ṣe kankan èyí wọn ò dúdú ẹni ọba ti gbọ́ ti mọ̀ nìkan náà nìyí yìí àpọ́nlé ńgbófin ní ẹja kọ́ra wa yìí islam ọ̀ta kó gbogbo àṣà ẹnu àṣà tó bá ti forí sọ òfin ọlọ́run kan lákàn lè kalẹ̀ àti wíyì tó forí sọ níṣẹ́ adágbé ìdúlẹ̀ èyí tá a fà wíyì kò forí sọ kankan nù nínú ìṣẹ̀rí àtúntò náà kò sí kankan. ẹlẹ́gìdì ìlànà ọ̀dà náà. kò náà ní pé lápẹ̀jú ìyá tó bíyàwó mi àwọn ẹ̀kọ́ kan wà fẹ́ pé ní mo lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ṣé irú ẹ̀kọ́ yẹn náà látún lè gbé àlèṣe kìláàsì rẹ̀ lórí iṣẹ́ eh, tó jẹ́ ìyàwó fún wa bí ìyàwó. ẹ irú ẹ̀kọ́ bí àpọ́nlé àbí. látòjú ẹ pé bí a ó bá ń lo ẹ̀kọ́ látòjú ẹ ó lè sí ah, ah. ìwé ẹ tó jẹ́ ìyá ìyàwó. ó ti yé ó ti yé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run sábà lẹ́sẹ̀ dáadáa ìyàwó ìyàwó yàn ìyá tó bí eléwọ̀ yàn ni àbí bí wọ́n bá jẹ́ pé ẹni tí ń lo nìkọ́ọ̀bù ni wọ́n béèyàn bá lọ kí àdìyàwó yà béèyàn nìkan nìkan lọ kí kò ní ìdíwọ́ lo nìkọ́ọ̀bù fún yàn bí ọmọ ni èèwọ̀ ni torí pé kò láàyè ni wà ó máa á dún ní sáà ìgbọ́n àfa wa ń béèrè pé ní màmá yìí wá níyàá dé àbí wọ́n ní ìyàwó orí ara tí máa ṣẹlẹ̀ púpọ̀ dá bí èmi náà gbé ẹyọ ọmọ mi náà ní àwọn ìyàtọ̀ ńbẹ́ńbẹ́ bí ọba rí ikú màmá tó jẹ́ gan ìyáálé màmá ìyáálé ìyá ìyàwó yà àbíyàwó àjìnàbíyà lòún sí yẹn àjìnàbíyà lòún sí yẹn àmọ́ ọba pé ìwọ ta pọ́nlé ní ìwọ kan tàbí ìwọ kan náà ní kéwòn kéwòn fún àwọn ẹgbẹ́ yìí àmọ́ ọ̀rọ̀ ti máa hàrà mọ̀ ọ́ 到我家我所以我就是把这个带着我到我家呀，然后送的时候还在门口，送礼物，送花，送礼